ربنا يا رب العالمين اللهم أعلمنا قلوبنا وأفضلنا علينا وأعطنا شكر الصلاة ونجنا من الظلمات إلى النور وتنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسمائنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وأمهاتنا إنك أنت وجعلنا شاكرين لذلك مسلمين في هذه الأقوال وأتمها علينا اللهم إنا نسألك خير المشهد وخير الدعاء وخير النجاة وخير العمل وخير الثواب وخير الحياة وخير الممات وتفرقنا وتفكر موازيننا وأكل إيماننا وارفع درجاتنا فذكروا فلا تعلم من البدور فتعلم نسألك تركات لأولاد الجنة اللهم إنا نسألك فواتح الخير وخواتمه وتواتئه وهو له وآخره وظاهره وباطنه ودرجات الأولى من الجنة الله فإنا نسألك أن تجعل ذكرنا وتضع وزرنا وتسرع أمورنا وتطهر قلوبنا وطمع إلى قلوبنا وتنور قلوبنا وتكبر لنا قلوبنا ونسألك الصدقة الهدى لجنة اللهم إنا نسألك تبارك في نفوسنا وفي أسمائنا وفي أبصارنا وفي ذوقنا وفي قلبنا وفي قلوبنا وفي آلنا وفي مكاننا وفي مفاتنا وفي أعمالنا وفي أسناتنا ونسألك درجات الهدى من الجنة اللهم تجنبنا الكرام لأخلاق والهواء والعذاب والأهواء اللهم كن لينا بما رزقتنا وبارك لنا فيه ورفع علينا كل غائب لنا بخير برحمتك يا رب برحمتك أجد سليمان له من سليمان

دعاء المساكين أو كفارة دعاء المساكين أو رجل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فيلتقم الله به والله وقولوا متاعا لهم وللسيارة وحرم عليكم صيد البر ما كنتم حرمان واتقوا الله الذي إليه ويعلم أشواككم ومن لم تقوموا في أرضكم أعوذ بالله من والولي كريم وسلطان قديم من الشيطان الرجيم قتل ما أوحي إليك من الكتاب أفعلنا إلى الله تعالى بتلاوته وتكسبا لعباده وتنصر المهاني فإنه من أسلم يا أمامي أتوقع àmọ́ kọ̀sálà wù mí wọ́n. يا أيها الذين آمنوا لا تأكلوا الصيد وأنتم حرمون ومن قتله منكم متعمدا فجزاء فجزاء بما قتل من المعامل يأكل به سواتي منكم وديا بالغ الفهم أو كفارة طعام مساكين أو أجد ذلك صياما ليسوق وبال أمره أفلا ومن صلف ومن يعد فينتقم الله ولا أسيس صدقا أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِسَيَارَتِكُمْ جَعَلَ اللَّهُ رِقَابَةً لِلْأَنَامَ قِيَامًا لِلنَّاسِ وَشَارَ الْأَنَامَ وَلِيَجْزِيَ وَلِقَلَائِدَ ذلك لتعلموا من الناس يا الملك السماوات ومن بيده وأنا لكل شيء ó lè ti ń di oró díẹ̀ díẹ̀. ó ti ń su àwọn àwọn ẹni ẹ̀ tó ń tún lẹ̀. ẹlẹ́kùn tó ń bó wá ní pé àwọn jọ́sìn nínú ilé ọlọ́ọ̀ ẹ̀sìn mọ́sálásí láti máa fún un ní ọ̀wọ̀ àwọn méjèèjì tí ń bẹ fún mọ́sálásí bẹ́ẹ̀ gbogbo rẹ̀ gbogbo àríká gbọ́ àti lápọ̀sórí àmà mọ́sálásí lọ́wọ́ bí ọlọ́ọ̀dẹ ọ̀nà ìdáàmà gbọ́dọ̀ yìí kápẹ́ mọ́sálásí tó bá tó ìgbà náà dìde àpẹẹrẹ tí ń bẹ fún mọ́sálásí ọ̀rẹ́ ìgbà ó gbọ́dọ̀ gbà kí nínú àwọn ẹni ọjọ́ olówó lọ́kà wa. Ìbọ́ọ̀lù ó máa fi bàtà dé Ó ní àwọn àpẹẹrẹ tí ń dá mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ló mú ni. Ẹjẹ́ àkíyèsí ilé المسلم وقت الدخول ولا زاد لقوم جلوسا قل pé tá a bá fẹ́ wọ mọ́sálásí a kọ́kọ́ sálámà tí tí ò ní àwọn tí fílà. وإن لم يكن أحد فيها أو كانوا في الصلاة. tó ẹ bá kò dá ẹgbẹ́ wọnú sọ́láṣí kò séèyàn ń bẹ̀ tàbí gbogbo oní ẹ̀kọ́ àbí lóòrò. يقول السلام عليك من ربنا وعلى عباد الله الصالحين. ẹni tí àwọn yóò rìn bí ariwo pé sàlámù àlẹ́yìnà ìrọ̀bìnà wà láàrúkà ìlàrí sọ̀rọ̀ pé ìdí àkọ́kọ́ nìyẹn. Àtàlẹ́ lórí àwọn ẹlẹ́ẹ̀kejì. Àìsọ́lì ọ̀gá àtẹ́yìn kọ́kùnrin àjálù ìlà. Nígbà tí sáárọ̀ yẹn, ó tó wá di parí ìkókò a ní láti kírun ọ̀pá méjì á kírun ọ̀pá méjì náà kírun ọ̀pá méjì ká tó jókòó. ìrọ̀rùn yàrá ilẹ̀ bí lọ́kọ̀ọ́kọ́ wà lẹ́yìn ìwọ̀sọ̀lá àtàwọn ọ̀rọ̀ nípa àgbà wa tí wọ́n gbà wá lọ́dọ̀ àlejò wa ọmọ ìṣẹ̀lá ìjọ sọ pé ìkúni lórí ìtàjíyà ó ń gbogbo nǹkan lórí títí ìrọ̀lẹ́ níyàtọ̀ ìbáṣepọ̀ ọ̀gá náà kékeré tí ó sọ́lá sí wọn ni ká sí ọ̀pá níbi tá a bá ti wọlé àtọ́jọ́kọ̀. Àtàrí. Wọ́n yẹ̀ mọ ẹlẹ́ẹ̀kẹta. Àlàyé sáwọ́ kí wàlá yàgbé. Wọ́n yìí tajà nínú mọ́sálásí o. Wọ́n yìí sí ìrajà bẹ́ẹ̀. Àrọ́ ọ̀gẹ̀. Méjèèmú ẹ̀kẹ́rí láwọn òòjú mẹ́fún sọ́láṣí. Àjá ìfọ́lá bí iṣẹ́ yìí. Wọ́n yí parí ìdá jáde ń bẹ̀. Mo tó wá lè bá ìrànláyà. Àìmọ́ mú wọ inú ilé ọlọ́run ọ̀gbìn. àìmọ́ gbígbé ntọ́sọ̀nù nínú mọ̀sọ́lá. Torí lójú ayé àdàbí ìjà tọ̀rọ̀ àmọ́dọ̀. Ẹnìkan wá ń pariwo pé láńdà nílà kò ní wọ́n nínú mọ̀sọ́lá sí. Ṣé ẹ bá gbọ́ pé ni pé wà nítorí pé nínú olúwa kéde nínú ilé ọlọ́run ni lẹ́yìn bá fẹ́ kéde pé nǹkan àwọn sọnù bá ń bà ní ọgbọ́n ọ̀tàrọ̀ sọlá àná kígbe pé nǹkan àwọn sọnù sọlá sí ní ọlọ́run àtàrí ẹlẹ́rìí kẹfà nínú méjèèjì ti ń dá àpẹẹlẹ mọ́sálásí àìlà yóò ta àbí ní àlọ́ọ̀gbọ́n ìrìnà ìrìnlẹ̀ láìsáàrà. àìlú pariwo mọ́sálásí tí ìbájẹ́kọ́ jẹ́ ìrántí ọlọ́run ní ká síbi aláwọ̀ gbà láìlà ìlàlá ọ̀gbà ìṣe nìyẹn. ìgbàgbé èèyàn máa pariwo gbòòrò tí ìṣe ìrántí ọlọ́run nínú mọ́sálásí àìsí bẹ́ẹ̀. Ọ̀sán mi. Ẹlẹ́ẹ̀keje. Àlá ayọ̀kàkájà lọ sí ìlú ṣé ìgbé àkàdé ìlú ìyá. Àìmọ́ sọ̀rọ̀ ayé nínú mọ́sálásí o. Gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ máa ń ṣèpàdé. Ẹ̀gbọ́n ta lọ ṣèpàdé ẹlẹ́gbẹ̀ẹ́ níta. Ní ọ̀nà àwọn ọ̀mọ́ fún ẹ̀wọ̀n wá tilẹ̀ sí ìpàdé afẹ́ ọ̀gbìn lọ́tọ̀ lọ́wọ́ àìṣe mọ́sálásí ò wàzáàlẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́jì ìkéje wàzáàlẹ̀ ẹ̀kẹ́jọ àlàyìnbàmọ́kọ̀ ìwọ́ọ̀bùn náà àìmọ́ fọwọ́ ya èjìká àwọn èèyàn ó pé ó lè rí ó ti gbòkó tó bá mọ̀ pé láàyè kan tó ọ̀hún tó ṣàlẹ̀ sáàtì mọ́ṣáláṣí èsì máa débẹ̀ ilé bọ́ à máa fọwọ́ wọ́n máa fọwọ́ ti àwọn èèyàn lè yíká báyìí ọjà o. wàtá àgbẹ̀. ẹ kẹsàn-án. aláyọ̀ ẹ̀ka àti bàtà. àìsí ìmọ̀ ṣe fàǹfà nípa àyè ẹlìlẹ́nà ayé nínú gbogbo wa la rí bákan náà níwájú ọlọ́run ẹni tí ọlọ́pàá méjì ẹni tí ń pààyàn ọlọ́run ọlọ́run ló sì mẹ́rin tí ń pààyàn. wàlá ààbò bá ṣe ìmọ̀ọ́mù nìkan ó ní wọ́n fún ní ààyè ní mọ́ṣáláṣí ó sì gbé ìgbà àlétò mi. tọ́wọ́ ti yẹ̀ báàgì nǹkan fún fún sábà fún sábà kọ̀ọ̀kọ́ bọ́sẹ̀yìn. tí tí ìbá ṣe àwọn tí ó lẹ́kùn kan súnmọ́ ìmọ̀ tó ní àná níyàn sọ́lá tó bá tó sáfù náà a máa sọ pé ìyá nìyí ní pọ̀ mú ìràdá ìwà tó hà súnmọ́ nàìjí nàìjíríà ló tó sáfù àwọn tá a fẹ́ kó súnmọ́ wa àwọn àbá àwọn orílẹ̀ àdá àwọn ọlọ́gbọ́n lẹ́yìn náà àwọn tó tún tẹ̀lé wọn. àwọn náà wà lọ́yẹ́ pé ọyọ wọn máa súnmọ́ ìmá orí àì náà ìran ìnáwó lè jà á. àwọn tó lẹ́kọ̀ọ́ tí wọ́n súnmọ́ ìmáàmù àwọn ni wọ́n gbẹ̀fẹ́ síbẹ̀ tí wọ́n á tún ṣe ni. tí wọ́n ti yẹ̀ dáhùn ọ̀ gbọ́dọ̀ lé ìyàwó jẹ́ńdà ààyè yìí ọ̀ láàyè ńlẹ̀ ọ̀rọ̀ kan láàyè máa ń dẹ̀wò ní ọlọ́run ní ẹ̀mí àti ọlọ́run gbogbo ẹ̀rọ sáré. wàlá áṣùlù. ẹlẹ́ẹ̀kẹwàá nna àwọn àtúndé tí ń rẹ́ mọ́ṣáláṣí. àlà yorùbá yà ha àlà àlẹ́ ìwé sọ́kù àìsí máa fún mọ́ àwọn èèyàn jájíjájí olùyẹ pé ìyẹn bá fẹ́ kú òní lèlú kù dáadáa mọ̀ bá ha há pọ̀ àgbẹ̀ ha à ń fẹsẹ̀ kóra wa ìgbàsílẹ̀ náà à ní jẹ́ kó fún ní tuntun bá yẹ pé òní sí àlàáfíà ẹni tó fẹ́ dùkú tó fẹ́ dìde ọgbọ́dọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì. wọ̀lẹ̀ máa ń rí àṣà. ẹlẹ́ẹ̀kọ́kànlá nínú àgbọ̀lé tí ń mọ́sálásí.

ẹni tí ó ń kọjá níwájú ẹni tí ń kèrò ló bá yẹ kó máa ru ẹsẹ̀ tí wọ́n ó gbé kà lórí mi. ó ní ìbáṣepọ̀ra tó ní ó ku ogójì ìgbésẹ̀ tí ó dé iwájú ẹni tí ń kèrò ní oṣù tó. Àgbòǹgójì ogójì ọjọ́ ogójì ọdún. Ó ní kó ti kóra tó ọmọ kọjá wa ní àtúntìrù olóore ṣùgbọ́n àkíyèsí ni wọ́n ń bẹ̀ ọ́ ẹni tí ó ń dá òkí àti ìmọ̀ wọ́n gbọ́dọ̀ ní àgàgà sáà mílíọ̀nù akọ́nùdá tó ń yá náà mùsùlùmí ó ń àgàgà rẹ̀ náà ni iwájú ó ti ṣàgàgà náà. èèyàn méjì náà ni alẹ́kọ̀ọ́ kó ṣàgàgà ẹni tí ń dáhùn àti ìmáà. àti ìbàlá. وَسَأَلُكَ وَنَعْمِلِ الْأَمَانِ بِمَا فَجَاءَ لَا تَعْقُلُ Àti ìmọ̀mù wa Abújáàbù Lọ́lákàdé, mọ́mù Fìṣẹ́ràn ti dé. Akéèsì tí à ń sọ ìlú fẹ́ kí a gbọ́ yé òun ṣàǹgbé ní ìsìn bá a ṣe jókòó yìí ká pe iná ẹ̀ ní ṣááfù. ó sì láà gbọ́dọ̀ kọjá wọn jẹ kíkèrè. àpèjúwe ní ìsìn ká ṣe ṣááfù tí ó kẹ́kọ̀ọ́ sí ìmọ̀ òun náà nì. ṣùgbọ́n àlàyé wa lọ́la yìí àlùwàlà ń wá já ìdílé ẹni bá ń kírun lọ bá lò àlá rẹ̀ bá já máa sọ wípé ẹnìkan kan ọ̀mà pé àlò àlá rẹ̀ já ọlọ́run náà o. ẹ àti gbọdọ̀ kírun láì ṣe àlò àlá. ní ìsìn àlò àlá àbá àwọn ìyá àwọn ní àwọn ní ẹ̀sìn ní sáà fún tọ́kẹ́tù sí ìmáà. ó sì fẹ́ kọjá ibẹ̀ ènìyàn gbà kọjá gbogbo àwọn tó ń kírun yìí kọjá wájú wọn kò nígbà tí ọba ti lọ gba ẹni tó wá lọ wájú bàbá lọ wájú gbogbo kírun. ṣùgbọ́n ọ̀fẹ́ yìí òun náà àlùwárẹ̀ ẹ̀já tàbí nísàkó àkọ́kọ́ fún yóò sì máa gbọ́wọ́jú àwọn èèyàn kọjá lọ náà ni tó kù lọ fún àlùwárẹ̀ rẹ̀ ṣe ọ̀lẹ́sẹ̀ lórí pé ọ̀gá wájú náà. Tí wọ́n bá yọ sí pé mi ti ń kí ni òun náà gbọ́dọ̀ ní àgàgà tó bá ti ba gàgà síwájú àwọn ìgbà wájú ẹ̀ kọjá. àlàyé tá a ṣe nínú ọ̀dọ̀ tó ní wà ẹ̀jọ̀kọ̀ àbúráyé àṣà àìgbà wájú ẹ̀ tí ìgbà tó bá jẹ́ pé ọ̀gbà wájú náà ọ̀gbà wájú náà. Àtàrí aṣọ. Ilé ìkejì yá. Aláyé ló sọmọ bí. Wọ́n yìí ní pé ìgbọ́ ìgbọ́ fún gbogbo sáláṣì o. Dákùn torí ọ̀rọ̀ lọ́wọ́. Ló ti kọ́ gbogbo sáláṣì o. Ó kúkú wá ti kọ́ sí ni áńkáṣíìsì tó ní ó sì dáa. Nǹkan wá ti kọ́ sí ilé ìṣẹ́ ọlọ́run lọ. Ẹ̀sùn. Àtàlẹ́ àṣà. Èdè ìṣẹ̀lẹ̀ ẹ̀kàlá nínú àwọn ìwọ̀ tí ń bẹ́ fún mọ́sálásì. fa àṣọ̀rọ̀ bí àwọn òbí. Àìná ẹ̀rọ ìka. Ẹgbọ́n, ebi ni wà, wà lè sí Nínú ó dàbó ìka àìsí bẹ́ẹ̀ ni mọ́ṣáláṣí bí ọlọ́ọ̀ni ọlọ́wọ́. àlọ́ọ̀ni àṣà. ẹlẹ́ẹ̀kẹrìnlá. ayé oníṣẹ́ àwọn àìsìnàjà sáàtì ọ̀gbẹ̀yà ní ọ̀sìnyàn wáyé ọ̀rẹ́ ìgbòho. a máa sọ̀rọ̀ tó tó mọ́ṣáláṣí kò ní gbogbo nǹkan jẹ mọ́ ẹgbẹ́. àwọn alájọwọ́ àtijọ́ wọn máa ń sínú mọ́ṣáláṣí wọ́n nígbà tí oṣù láàbáyé fún wọn gbogbo nǹkan làwọn lè ṣe síbẹ̀. àwọn ọmọ ẹgbẹ́ tí ò tí ì mọ wọ́n ṣe ń sáré wọ́n ṣègbọ̀nsẹ̀ a gbọ́dọ̀ máa mú àwọn lọ́ọ̀dìnà sí mọ́ṣáláṣí nígbà tí wọn ò tí ì dá nǹkan kan mọ̀. bákan náà àyùmọ́lù sẹ̀ríà àpẹẹrẹ lòláàbù láti dá sẹ̀ríà àtẹnìkan o àtúnṣe bẹ́ẹ̀. àìgbé àìgbé sẹ̀ríà tó nínú lọ́dá sí pé wọ́n fẹ́ gbé olè lọ́wọ́ ọ̀rẹ́ fún lọ́dá sí ẹ̀ sì gbé lọ́wọ́. wọ́n fẹ́ na nísìnyí lára ọ̀hún mo ṣe àkójọ yóò wà ìgbàgbọ́ nìyẹn mo dá torí wọn ọ̀fẹ́ kẹ́ àdìpọ̀rọ̀. wọ́n ní ẹ ṣáájú adáàbá òun náà mọ́ ìmọ̀ ìlànà ìgbọ̀ngàn. ọlọ́run ní ara ṣe

ayẹyẹ ṣẹ̀yà nínú ilé ìsìn àpè àjà ṣẹ̀yà fún yàn bẹ́ẹ̀. máa ń lè tàmáṣà. Ìjọba jẹ́lẹ̀ ẹ̀ẹ́dógún. Àyìnló fi ta orí ìdíjọ bá ìtàhálà wọn àyìnló fi padà àná. A jẹ́ kí ìrìnàjò ọlọ́wọ́ pọ̀ nínú ọgbà náà lọ́wọ́ àbúrò náà. Àyìnló ìgbé Sọ̀rọ̀ ilé ìsìn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí á sára fún ọ̀rọ̀ tí ọ̀jẹ̀ máa ń lọ nínú mọ̀sálásí. Ọ̀rọ̀ ayé ìpàdé náà ń ṣe àjọ dáadáa ṣe. Ọlọ́run wà ní ìgbà ní ẹ̀dìdá aláàárí ìgbọ̀nbọ̀ jẹ máa mọ́sálásí ọlọ́run àìkọ́lọ̀ pé a ní ìmọ̀ ọlọ́run. àsìkò tí ó yẹ kí á sọ̀rọ̀ náà àsìkò yìí ni ó ní àsìkò tí mọ́sálásí máa ń gba àlejò àpapọ̀. Lọ́wọ́ ń padà sínú àkùrán báyìí. يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم. Ibi tí ẹgbẹ́ náà, òun náà ni wọ́n ti bá wa bẹ̀rẹ̀ ní àyà àdọ́rà ọlọ́run ní èèyàn onígbàgbọ́ òdodo láàdọ́kìtì ló sọ́ìdà ẹlẹ́gbẹ̀dẹ̀ ẹran ẹ̀gbẹ́ ẹran ẹ̀gbẹ́ ẹran tá a máa ń wá sí gbogbo. lódiwọ̀n ìgbà tí ẹ wà nínú aṣọ ẹ̀sìn ọlọ́run tá à ń pè ní náà. Wàmọ́ pọ̀ ní mú tààrà lè dá. Ọlọ́run ní náà máa pa ẹran lọ́ọ̀mà wa ni láti pa mílíọ̀nìyà ìgbàlà ìṣúwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọlọ́run ẹ̀ tó bá nínú yín. ohun ní ní ní wọ́n onye ní ẹ̀sùn tí yóò o tiẹ̀ irú ń tó bá ṣe déédéé ń tọ́pa ò òun náà ni ó fi ṣe sára. Yàgùnmù mi rí ìtàwà àdìyí ní owó. Àwọn tí wọ́n àbíyá ńlá ìtọ̀lẹ̀ fàádà yóò sì ń pé kó mú ẹrẹ dé kàádà ó mìíràn pé ìtọ́nà kan fẹ́ tó fẹ́ fún yẹ kì í ṣe pé bàbá dé ìlú wọn mọ́kà náà ló ti pa ló ti pa ẹran tí ó fi ṣèdáná yẹn. أو كفارة طعام مساكين Ìtọ́nà tí ọ fẹ́ ṣe yìí, oúnjẹ lọ fẹ́ ṣe, ọ jẹ́ pé oúnjẹ náà ó kàkọ́ rà tó ń tọ̀ áàmù, ṣàkíyèsí. nínú oúnjẹ tí àwọn ará àtọ́pọ̀ àwọn aráàlú ń jẹ ló ń sọ ẹgbẹ́ ní àlọ́mọ́ ìṣù sára. àwọn àdìlò la ní bàbá tàbí tó ṣe ebe rẹ̀ ẹ tó báyá àwẹ̀ ló lóhùn ìṣù ìyàwó ọ̀wà bá àwọn ọmọ rẹ̀. wọn náà sá lè gbọ́ ẹ̀sán tó ń fẹ́ o o lè gbọ́ ìjìyà tí lẹ́kùn o lè gbọ́ wò. ọlọ́run ọba lòun ṣẹ̀dẹ̀ sínú gbogbo ìfẹ́ ti ṣe ṣáájú kó tó di pé a ṣe ń lé èèyàn fún gbogbo ìfẹ́ ti ṣe ṣáájú lọ́wọ́ yóò ṣẹlẹ̀ fún wà lórí ààrẹ. Ẹgbẹ́ wọn wá padà ìmúṣẹ́ ìṣubí ṣíṣe bẹ́ẹ̀. Bàyá ló tàbí mo lọ́rùn ní ẹ̀sìn. Ọlọ́run ọ̀n bẹ̀sán lára rẹ̀. Wọ́n bẹ̀sán ìyàrá rẹ̀. Wàlúwàlú àti iná lórí ọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ọba tó tóbi, ó sì jẹ́ ọba. ní ìmọ̀ràn ìyà ìyà jẹ Ọlọ́run ti fẹ́ tẹ̀síwájú fún أهل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسجار Ọlọ́run àjọ yàtọ̀ sí nígbà tí a sọ òun ìbẹ̀ lára rí. Kẹ́rẹ̀ àtàwọn ẹranko ní ìgbàlá pé ẹranko odò ní ọlọ́run fi lẹ́kọ̀ọ́ fún yín kẹ́ ẹ pa. wọ́n lè ṣàjárọ̀. àtìgbà bẹ́ẹ̀ bá wà lórí rẹ̀. káwọn ọmọ orí máa lẹ́yìn kó ń sọ ètò lè bá ìlà tó mú tó mú kúrò náà. wọ́n lè ka àtúnlẹ̀wọ̀ fún yín pé ẹ gbọ́dọ̀ jẹ́jẹ́ àwọn ẹran ẹran ìgbẹ́ lódiwọ̀n àgbà tẹ ti bọ́ sínú rúrù rí ẹ̀rù lóru ní ìṣẹ́ aṣáájú àbí múra. wà á bọ̀ wá láti àbí ilé ìgbọ̀nsá o. ọlọ́run yẹ ẹ̀fẹ̀ lọ́wọ́ ọba tó yẹ kó ẹ̀jẹ̀ yẹ ìṣẹ́rí gbogbo wa ìjọ ni ó. ọlọ́run ètò ìmúmú ìyàn tí wọ́n sọ lọ. lẹ́yìn bá sẹ̀lẹ̀ orílẹ̀-èdè náà àwọn ìjọba orílẹ̀-èdè tó ti sọ tó bá tàtàkùkù lọ́wọ́ ọ̀tẹ̀. wọ́n lè ránṣẹ́ lọ orílẹ̀-èdè ìfẹ́ tí wọ́n dá padà gba pé ọ̀sẹ̀ lórílẹ̀-èdè tó ti kú. gbogbo ọ̀nà tí èèyàn gbà náà èèyàn ọ̀rọ̀ náà ti sáwọ́nà lọ́rùn òṣìṣẹ́ tó lè lọ́nà sọ pé ẹgbẹ̀rún ọba tó ṣe bẹ̀rẹ̀ ẹsẹ̀ iṣẹ́ o. Yàrá ọmọ ọ̀rẹ́ ha ní láìláì àrọ́ ha kìíyàrá ẹ̀jẹ̀ ńlẹ́. Adé ìdíkọ́ lọ ti fẹ́ sọ̀rọ̀ kàrà. Hmm. Ìjẹ́ akọ́kọ́ ti wáyé ìdílé. Ọlọ́run ní.

náà ni oṣooṣù ní kánádà oṣù kọkànlá ọdún oṣù lèyígbà oṣù kejìlá ọdún mọ́ àràáfò oṣù kìíní ọdún àti rọ́jà àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ là ń pè ní àwọn oṣù tá a ṣe léèwọ̀ pé ẹ mọ́jà ń bẹ́ o ọlọ́run fún lọ́wọ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. wàlẹ̀ ayé wàlẹ̀ ọ̀la níyà. bákan náà ẹran tá a fi ń ṣe ìtànà láǹpẹ̀ ní ayé ẹran tá a fi ń ṣàdùn gbà tí èèyàn bá ṣe àṣìṣe kan nínú ọṣẹ ayé wọ́n pé ẹran yóò fi ṣe ìtànà rẹ̀ wàlùpẹ̀lẹ́ ìdà àti àwọn àmì àmọ́ làpẹ̀rẹ̀ lọ́rùn tí tí jẹ́ àmì pé ẹni kan yóò ẹran ààyè ni o ẹran tá a fẹ́ mú ṣe látòjúwe ẹran tá a fẹ́ paléyà ni o wọ́n ti sàmì sílá ó náà nìyẹn pẹ̀lá ìdà wọ́n ń tà àlàpọ̀ tà àlàpọ̀ àwọn ẹran lọ́rùn. ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض ọlọ́rin gbogbo ìgbà ń sọ yìí à ń sọ kẹ́ẹ̀kì lè mọ̀ pé dájúdájú ọlọ́run ó nímọ̀ gbogbo ìjìnlẹ̀ sọ́nà àti àti pé gbogbo nǹkan pátá ìrọ̀lọ́run wà. ọ̀rọ̀ kàbà àwọn àgbà wa ń kíra kí àwọn máa ń ní ilé-ẹgbẹ́ náà bá wà ní sídàáyé náà ni àwárí àákùsà kíkà àwọn bàbá wa. lágége náà láti kẹwàá wọn. wọ́n gbìyànjú ó gbogbo táwọn àfáà ṣe gbogbo wọn lé gbìyànjú wọ́n ṣe gbogbo àwọn nǹkan yẹn wọ́n tún ṣe tún ṣe wọ́n tún ṣe wọ́n á ṣáájú ọ̀rá tó ṣàkíkà ẹni tí wọ́n kọ orúkọ wọn sí lẹ́yìn gbogbo èèyàn ni ojú ìtàn ọ ẹyẹ á ní ẹ̀yìn dájẹ́ kan lé o. ló wá bá ń mú síra pé pàtà bá tú èèyàn dáná ẹ̀yìn náà lẹ́yìn ìwọlé àdàmọ̀ ní àfihàn. wọ́n ní wàtá aláàbò tó bí láti máa. ilé ti ṣe kàkà àdójúkọ wa ni o. ẹ̀yin mo lápẹ̀lẹ́ ọmọ.

abúlà tó lóun fẹ́ wá wọ́ kàáfà tó múra tó gun erin erin ńlá ó sì jẹ́ àsìkò tí a bí òjíṣẹ́ ńlá Muhammad ní wọ́n fi dá bí àjọ́jì ní ọdún gẹ́gẹ́ torí pé ìgbọ̀nsẹ̀ àwọn erin yẹn ó wà nínú òòlù gbogbo àwọn tí wọ́n fẹ́ lọ kí bàbá àgbà ọ́dún mọ̀tọ́lẹ́lì ìgbọ̀nsẹ̀ erin yẹn ni wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fi lọ sí pé ẹgbẹ́ ìfọ́ náà àsìkò náà ni wọ́n gbé ìṣẹ́ lọ́wọ́ ní abíyá sí ọdún gẹ́gẹ́. tó ń bèrè olóògbé wókàlá. Ǹjẹ́ ọlọ́run wa gbà fún bí? Ọlọ́run ọ̀gbà fún mi. Ọlọ́run ọ̀gbà fún mi. Kọ́ńdà Abdul àgbà. Ìgbà tí fẹ́ fi pé òun bọ̀ wá fẹ́ ó ní kọjá fún kó fún díẹ̀ gbogbo àwọn ràkúnmí ìlú tó wà nínú ìlú kó o fi kó o kó ìlú tó ń bá kókó náà ó ní ìkàbà tó fẹ́ wó ìṣeré owó kàábà ó ní ẹyin tó ní ó ó sì yẹni tí sọ inú agbóra ti dán. Bèbè ìrọ́pọ̀ ìlànà ìlú.

tí ẹni tó bò tí ò sí ní bẹ́ẹ̀ gbogbo àtó dojú ṣe ẹ̀kọ́ kàńbà erékọ̀ lọ. Mọ̀tọ́ wá ń fi iye ojú ẹ̀ padà sẹ́yìn Èyí ó náà lọ. ní ẹ̀ sí Èyí tó ń dó. ọlọ́run náà lè kó ọba tí ìfojúlẹ̀ sí dúkìá rẹ̀ ń bàjẹ́ ọlọ́run ba dúkìá rẹ̀ jẹ́ ẹ jẹ́ káwa náà béèrè lọ́dọ̀ ara wa ẹ dákun tọ́nà ń bá gbà fún abúrò àtù tó fẹ́ wọ́n kàkà ìlọ sí ọ̀sẹ̀ yá tó bá wó níbo láàpá fún lọ ṣẹṣẹ ájì. níbo lẹ́pàá dojú kọ mọ́ ayágbẹ́sì yẹn àti ìparẹ́ ọlọ́run ló sì ní ẹ̀sìn ọlọ́run ìfojú ilẹ̀ nígbà ìparẹ́ bàbá ọ̀rẹ́ náà wá sọ pé bàbá yìí nígbà bá ní náà wá ń lórí àwọn ilé òtí ìjà òtí ìjà yé òtí òtí ìgbọ́n láti mọ owó nǹkan ìgbọ́n ọdún yẹn la bí. gbogbo àwọn tí wọ́n fẹ́ bu ilé ìjà náà lọ ọlọ́run wà á sára lé mọ́ fẹ́ẹ́ rán àrà.

onye ahụ ga-alụ nna ntụnyere ahụ ihe kọ̀ọ̀kan ọ̀tọ̀ mẹ́kọ̀ọ́ gbé dání ọ̀tọ̀ mẹ́rọ̀ ọ̀fẹ́ tó ẹ̀wà ìbínú ọlọ́run ní ìṣe ẹ̀wà kéékèèké o ẹ̀yẹ kọ̀ọ̀kan mẹ́ta ẹsẹ̀ lè yé èdè ìdílé pọ̀ ó tún wá fẹ́ gbé. ọlọ́run nígbà ní èyí ló fi ìyá rẹ̀ sí ọ̀tá náà ní kí wọ́n máa àwọn tó fẹ́ wó kàákà. àní àwọn ọlọ́dà ẹ̀wà lọ. lẹ́yìn tí kọlùkọ orúkọ wa kí ẹ rẹ̀ ọ̀tá pọ̀ kọlùkọ lù wọ́n ti kọ́ síbẹ̀ ọ̀rọ̀ náà ọlọ́tọ́nà owó àwọn tó ń lọ níwájú ọlọ́run ní kí àwọn èèyàn máa sọ ọ̀tá wá. àwọn ọ̀sẹ̀ tí wọ́n fẹ́ ìyẹn bá rọ́ọ̀lì padà ọkùnrin kan rọ́ọ̀lì padà nínú pẹ̀lú eré tí ní àá ah, nǹkan ti ṣe wájú ọba rọ ogun rere tó ń bọ̀. ó wá kó ẹyẹ kan ó ń wá kiri nígbà yẹn pé tàbí ìdí ní

ìjọba rẹ̀ jẹ́ ọlọ́ka rẹ̀ báyìí ẹ̀rẹ̀ ní ilé ìjà ara tó ní ìsìnkú. ọlọ́run kẹyẹ náà kọ́ sọ́ọ̀tì ẹ̀ náà yìí kà ó gbiná ìgbà méje. ọlọ́run ọ̀pá kàábà rẹ̀ torí pé dúkìá ọlọ́run ní gbogbo ní wọ́n ti jẹ́ dúkìá ọlọ́run ọlọ́run ní wọ́n wọn. afẹ́ẹ̀kẹ́ wá wá bẹ àwọn olùkọ́ wa wò nígbà ayé wọn ọlọ́run wá nígbà tó máa ń ṣe wá àṣìlá níwọ̀n ojúbẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀sìn náà ni wọ́n ní kọ́ sọ̀rọ̀ áà lọ bá olùkọ́ dúpẹ́ lọ bá dúpẹ́ ó nítorí pé àkùkọ tí ó kọ ẹ̀ṣọ́ ìgbé <laughs> ọlọ́yẹ ká sọ̀rọ̀ ohun Onye nọ nínú ọlọ́run ka ọ na tó yá pọ̀ ó ní olùgbé yóò fi ṣe ọlọ́run jẹ́ aláàrùn eji èmi àìsí bẹ́ẹ̀ wa ọ̀gá àdúgbò méje ẹlòmíì. ìgbà tí àwọn olùkọ́ fẹ́ lọ mọ́kà ìsọ̀dà wa ń ń pa ìyẹn wà tí ìwọlé tó ń gbà náà. wọ́n lọ mọ́kà wọ́n dábìrì fún àwọn lóòlù pé olùkọ́ bá ti tó bá ti dé àlọ́ ìrẹ́pọ̀ rẹ̀ lẹ́yìn ẹ̀rọ. ó láwọn lọ́dún ti sọ wípé olùkọ́ bá dé wọ́n gbàgbá. aláwọ̀ èèyàn kí èmi lórí. torí àwọn olùkọ́ àwọn ọ̀gá jáde rẹ̀ mẹ́rin di lẹ́ta ìjìnlẹ̀ rẹ̀ lẹ́gbẹ́ mẹ́ta o ìbájá àtàkì ẹ pàbìrì mẹ́ ǹjẹ́ bá àwọn sílẹ̀ olùkọ́ wà dání ọmọ dé o ẹ̀rẹ́ àkùjẹ̀ máa sẹ́rẹ̀ ọ̀pọ̀ lóòrùn ìgbà fẹ́rẹ̀ jẹ́ o tó bá yá jẹ́ àgbà burú báwọn èèyàn ìyá tó bá fẹ́ ìjókòó yà wáyé o.

irú ìṣòro yẹn àwáyé àwáyé ẹ lọ́wọ́ bẹ́ẹ̀ dán wò wọ́n mọ̀ sí wọ́n mọ̀ pàṣẹ ní ọlọ́ṣùwájú bàbá yìí àti ọlọ́wọ́ àti ọlọ́wọ́ bàtí ìpàdúgba rẹ̀ rẹ́ àti ọlọ́wọ́. Bàbá mi dá kàn lórí aráńtí àbúrò. káàfà ní wàká bá tú èèmọ̀ látò láti ìdúkọ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ ọlọ́run parẹ́. Ọlọ́run yìí sì pa ẹ̀sùn ẹ̀rẹ́. Ọlọ́run wá ń ṣàlàyé fún wa ala-ala ya ma لِسَانَكَ بَيْتَ الْعَلَامِ قِيَامًا لِلنَّاسِ ọlọ́lá ṣe kàákà ní ilé ọ̀wọ̀ ìyá mẹ́rin mẹ́rin táwọn èèyàn máa ti dẹ̀dú oṣù lọ́wọ́ mẹ́rin nínú ìtọ́. ẹ wo iye ẹsẹ̀ sí àwọn kan wá ní àwọn olóògùn bàbá wọ́n ṣe bí àtọ́jà àtọ́jà káàbọ̀ ọlọ́run ṣàtọ́jà ẹ̀ lè rú ẹ̀ kò sí rú lè. ẹ̀kẹ̀rẹ̀ ń dara ilé àdúgbò lọ́nà tó gbé kalẹ̀ iṣẹ́ ọlọ́run. ni a ṣe ní kìyà lórí ìnáṣù ìdáhùn ló náà àti àwọn oṣù tá a fún lọ́wọ́ tí ń ṣe oṣù mẹ́rẹ̀ẹ́ta àti ní ní olùwà ní kìyà máa ń là fún ìyàmúlù nínú àìsíkà tí bá dé àwọn oṣù yẹn na ṣe ní ọ̀wọ̀ bẹ́ẹ̀ pé ẹ mẹ́jà ò mẹ́jà ò ṣùgbọ́n àwọn àyà tó wà ọlọ́run tó

ẹ̀sùn tí ọ̀dọ́ ni o. Wọ́n wá rí báwọn káàkiri ní oṣù àti àìgbọ́dọ̀ bí alẹ́ wá ń gbógun ṣe àwọn gómìnì oṣù wọn ọdún wọn náà dágbọ́ náà gbà wọn létí ọ̀gbọ́dọ̀ gbọ́wọ́ báwọn ní ẹlẹ́pàá ọ̀gbọ́dọ̀ sí gángan náà náà ẹ wá tó àwọn gómìnì lẹ̀. Ọlọ́run ti wá ti sọ gbóògùn ní ilé ẹ̀ sí kó wọn ò mọ lọ́wọ́. wọ̀lẹ̀ hẹ́díyà àwọn ọlọ́gbà ti sọ̀bù láǹgbọ̀n ní hẹ́díyà àbẹ̀ ti àwọn ẹlẹ́ta àgbà nǹkan bọ̀ lọ́rùn tá a fi sàmì sí fún wa lọ́jọ́ kìí àmọ́ làwọn ìgbé nke àwọn ẹran yìí ó ẹran ẹ̀sìn ni ó. ọlọ́run ní sáárìkà dá wa tọ́ka sí àjálù lọ́sùkúrì ìtàlà mú ọlọ́run ní ká lè a mọ ní àná ńlá nígbà nígbà ju ọlọ́run yálà ọlọ́run ní ìmọ̀ tí ń bá sọ́nà ó sì ní ìmọ̀ tí ń bẹ ní orí rẹ̀ wàhálà ńlá ìkúnlẹ̀ṣẹ́ ní àní àtìpé gbogbo nǹkan lọ́lọ́gbọ̀n ìṣùgbọ́n náà mọ́ o àrùn ìjà àlàó sáríkà ìjà nídìí mọ̀ṣọ́ọ́lù làkú àdákùn ìlú màláàrí àìkú. قبل وقوعها دليل على المرأة في السنة ń tọ́ka sí pé olúmúnà lọ́lọ́ ọmọ tí ń bẹ sínú àfilẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀. ọlọ́run wá mú àyà tó sí olúwa ní ìlàmú ẹlọ́rẹ̀ mímọ́ ọ́ kẹ́lọ mọ̀gbẹ́ àmàlà àṣàbí ìdùnnú kọ́ọ̀dù ọlọ́run ó lè kókó níyàwó ìyá dá ìlú káwọn tó ń bọ́ lọ́wọ́ sọ̀tà àti pé wàá yàn láàá yàgòrò ayé ọlọ́run sì di alákòóso ìpè àwọn ìyá ìlú fáwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn tó ń ṣe tọ́lọ́run lọ́nà ìjábọ̀ oríṣi fún wa. رحيم بالغدو والعشاء فالمعية اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم وأن الله غفور ọlọ́run tó wá ń dá lápò ní ìgbé àwọn olùyá yìí láwọn ẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ ọ̀rí mọ́ọ̀gì tí o yóò ṣọ̀gá ọlọ́wọ́ nínú àlẹ́ àròṣù ìrìnlẹ̀ ìgbàlá kò sí ìgbọ́nsẹ́ tó dára ohun òjíṣẹ́ ààrẹ nílẹ̀ ìgbàlá ó jíṣẹ́ ń tẹ̀ aláàbò ìyálẹ̀ wọ́n mú bàbí ọlọ́run gbogbo dáadáa wọ́n lọ mọ̀ lọ́sẹ̀ àmúlò nínú ìyá àbáyé gbogbo sẹ́kẹ̀ ẹ̀dùn òṣìṣà lọ́mọ̀ pẹ̀lú ẹ́sọ́mẹ́tì ni ó lè jẹ́ ẹja ó ń ta ìlú síta bí ó ti mọ èyí tá a ti ta máa lọ mà ó. dáadáa ni ẹni a ti ní kọ̀kọ́ ilé ìtọ́lọ́wọ̀ ọ̀gbìn ìlú ọ̀gbìn rẹ̀ ń wọ́n rẹ̀ ń lọ sí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا